هو الرحمن الرحيم ملك القدوس سلام المؤمن عزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 gbogbo àwọn ará ilé ànábi àwọn sàhábà rẹ̀ abẹ́lẹ́wọn kò fi kẹ́kẹ́ àtọ̀rọ̀ yìí kò fi parí wọn. gbogbo àti à ń gbọ́ ètò àdínú yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ èyí tí à ń ṣe ní gbogbo ọjọ́ oṣù àwẹ̀ Ramadan abẹ́lọ́run ẹrú ọlọ́run ọba tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kó bá wa ṣe àlékún dáadáa rẹ̀ kó bá wa ṣe ìsọ́ àti gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní àpapọ̀. àwọn ní kí a fi tẹ́ra wa létí pé àwọn tí a bá fẹ́ join lórí facebook royal fm royal fm facebook náà ni so wọ́n fi ọwà lé ọwà àwọn stream báyìí tọ́ ọ̀rọ̀ tí mo ń bá lọ fún àwọn tí a bá ń tẹ̀lé mi àwọn ẹ̀tọ́ tí ó wà fún òbí tí òbí máa gbà lọ́wọ́ ọmọ ó ní mo ti fi ọjọ́ mẹ́ta ṣe àbọ̀jọ́ mẹ́rin mo ti fi yẹn kalẹ̀ ní àná pẹ̀lú ògbó ọlọ́run ní ẹ̀ní bí ìrìnlá ẹni tí ó bá ti rí ma òye tó mọ̀ yí ọ̀rọ̀ tó mọ̀ ètò ọ̀rọ̀ yóò tún mọ̀ pé tí ó kàn náà ni pé ìgbà tá a sọ títí bàbá tí ọmọ ṣe fún bàbá ìtúkù náà ni pé nǹkan tí bàbá náà tó ń ṣe fún ọmọ ẹni pé ẹ̀tọ́ tí ọmọ náà nígbà lọ́wọ́ bàbá rẹ̀ so eléyìí ojú ká mọ̀ pé ọlọ́wọ́n ọba tí ó dá àwa ọmọ ẹ̀dá ènìyàn tó sì ṣòfin kò fi apá kan dá apá kan sí tó bá sọ fún ọ pé nǹkan tó gbọdọ̀ ṣe fún bàbá nìyí lọ́nà ní tó ṣàlàyé pé á ní tí bàbá náà ń ṣe fún ọmọ wà o Umar bin Khattab radiyallahu anhu ó ní innal walida mas'ulun anil walad ipe òbí ọlọ́run ọbọ̀ bí pé báwo ló ṣe sí nípa ọmọ rẹ bákan náà wà innal walada mas'ulun 'anil ọmọ náà ọlọ́run ọbọ̀ bí òun náà pé báwo ni wọ́n náà ṣe ṣe pẹ̀lú ẹ̀tọ́ àwọn òbí rẹ̀ kí ni ọ̀rọ̀ yìí túmọ̀ sí ni pé bí bàbá ṣe ní ẹ̀tọ́ tí ó gbà lọ́wọ́ ọmọ gẹ́gẹ́ náà ọmọ náà ní ẹ̀tọ́ tí bàbá náà gbọ́dọ̀ fún ọmọ gẹ́gẹ́ bá ti ṣe mọ̀ ipe ọmọ bíbí yìí gbọ́dọ̀ dá mùsùlùmí lójú ipe ọ̀kan ni ọmọ nínú àwọn oore ọlọ́wọ̀n ọba látọ̀ ọ̀rọ̀ yìí ọ̀kan ẹyọ pé náà ni ọmọ bíbí nínú àwọn oore ọlọ́wọ̀n ọba tí ó ọba pọ̀ ọmọ wá jẹ́ nínú ọba ni rí ọlọ́wọ́n bá ní kíyàn ní àlàáfíà rí ọlọ́wọ́n bá ní kíyàn ní làákàyè kódà kí èèyàn ní ìfọ̀kànbalẹ̀ orí ọlọ́wọ́n bá ní kódà kíyàn jẹun tí àwọn èèyàn máa nífẹ̀ẹ́ sí orí ọlọ́wọ́n bá ní. sọ̀rọ̀ bákan náà ni kí èèyàn ó bí ọmọ orí ọlọ́run ni gbogbo ẹ̀ pátápátá orí ọlọ́run ni so kò wá sí ẹnìkan tó lè jáde bọ́ta tí ó ní àà ọlọ́run ò ṣe oore fún òun so náà làwọn yorùbá máa ń ní ìsẹ́ni tó lọ́wọ́ bò ṣe fún àfẹ́ni tó bá ní tòun ètò so n tí mo fi ń sọ léyìí ni pé ẹlòmíì rí ọmọ bíbí ẹni pé òun gangan ni òpin oore ọlọ́run so kíní yẹn ó gbajúmọ̀ lọ́dọ̀ àwa yorùbá gan-an afẹ́ká ní ìròrí ẹlẹ́ẹ̀kejì lérí ọ̀rọ̀ yẹn kíyàn ọmọ sọ fún yàn pé kọ́lá àwọn mùsùlùmí kan yìí ọlọ́run ò ti gbàdúrà rẹ̀ kẹtì wò pé ìtumọ̀ rẹ̀ ní pé kò sí ìbímọ ah, ọ̀rọ̀ yẹn ọ̀dà ẹ sọ jáde pé ah, ọlọ́run sì ní ó bímọ àmọ́ ọlọ́run ò sì gbàdúrà rẹ̀ tó kí ọ lálàáfíà oúnjẹ ó mu làákàyè rẹ̀ ọ̀dàrú sọ ẹ sọ pé ọlọ́run ò sì gbàdúrà rẹ̀ sọ bí mo sọ ni pé gbàtí ọlọ́run bá ń sọ̀rọ̀ ọmọ bíbí nínú Al-Qur'an ó ní lillahi mulku samawati wal ard yahbu liman yasha'u inasa olúwa ní èmi ni mo ní agbára sánmà àti lẹ́lẹ̀ èmi ọlọ́run ọba mo máa ń fún ẹni tó bá wù mí ní ọmọbìnrin náà yóò bí ọmọbìnrin tí ó pọ̀ rẹpẹtẹ wa yahbu liman yasha'u dhukura olúwa tó wá sí wẹ́lú ní màá fún ní ọmọ ọkùnrin tí ó pọ̀ rẹ pẹ́pẹ́ tí ọmọkùnrin ní ọ̀sán máa bí ní ọmọ bí ọlọ́run tó ní áwòye zọ̀gbéjò húnmá dùkọ̀rọ̀nán wọ́n iná ta ìwọ nígbà mí sí ni màá bẹ̀rẹ̀ máa mixi ọkùnrin àtobìnrin fún ẹlòmíì tó ṣe pé yóò máa bí ọkùnrin yóò máa bí obìnrin tòbí láti mọ̀ pé kọ́dà ọlọ́tọ́ wọn ni wọ́n yẹ́ jí alìmọ́ yẹ ṣẹ́rọ̀ àkímẹ́ni ìwọ̀n tó bá sì wù mí ọlọ́run ọba mo lè ṣe ẹlòmíì ní àgàn tí ì ní fún ní kankan ẹni pé tẹ bá wo ọ̀rọ̀ tí mo bá wọ̀ ọlọ́run dákọ̀ mọ́ yẹ ṣá mọ́ yẹ ṣá ẹ̀mẹ̀ ta lọ́lọ́run ọba dákọ̀ rẹ̀ ó ní yá mọ́ yẹ ṣá odò kùràn ẹni tó bá wù mí ẹni pé tí mo bá wíìlì kìtìkan tí mo bá fẹ́ràn kìtìkan tí mo bá lọ́ọ̀fù tí mo bá wíìlì tí n bá wish ní kí tí n bá fẹ́ tí n bá fẹ́ mo lè fún lọ́kùnrin kò mí pé mo fẹ́ràn rẹ̀ tí n bá fẹ́ mo lè fún lóbìnrin tí n bá fẹ́ mo lè mix ọkùnrin àtọbìnrin ma ọjọ́ fẹ́ mẹ́ta ó wá tó ní tó bá tún wù mí mo lè ṣèyàn ní ẹni tí ò tiẹ̀ ní bí rárá so ilé ìlà fi mọ̀ pé á a jẹ́ pé ọlọ́run ọba yìí òun ní ètò ọmọ bíbí ń bẹ ní ọwọ́ rẹ̀ òun ló sì máa fi ń ṣe ẹ̀bùn bí bá ṣe wù ilé bí ṣe máa ń bu ẹni tó bá wù náà ní owó náà ni kọ́nà ọlá lọ ní lillahi mulku samawati ọlọ́run bá ní ẹ̀yàn ní qul Allahumma malikal mulk tu'til mulka man tasha so ẹ̀yin tẹ́jọ du ọlá pọ̀ àmì ẹni tó bá wù mí ni wà ní kó jámọ́ mọ́ ẹ̀yà ṣà ẹni so gbogbo nǹkan yìí láti mọ̀ pé kò yẹ ò túmọ̀ sí pé bá nífẹ̀ẹ́ sí yàn bẹ́ẹ̀ náà ni owó wa yarzuqu man yasha'u bi ghayri hisab ìwà ni mímọ́ fẹ́lú mi lówó tí ó pọ̀ man yasha'u tó wà mẹ́ẹ̀ náà ẹ mọ̀ rí pé tọ́lọ̀ ń bá fẹ́ tó bá fẹ́ ni so iná ni wọ́n fẹ́ fi àsìkò yìí rọ ìwọ tó ṣe pé ìpọ́njú rẹ wàhálà rẹ ìbànújẹ́ rẹ lórí pé o ò rí bí ni má rí tọ́lọ̀ bò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ rí bẹ́ẹ̀ mọ́ rí pé ọlọ́run bò ṣe dáadáa fún ọ mọ́ rí bẹ́ẹ̀ torí sórí gbogbo nǹkan tí ó bá ti di pé ọlọ́run máa ń pin bó bá ṣe wù yẹn kó pé pẹ̀lú ìfẹ́ o ó pin bó ṣe wù òun ní tiẹ̀ ní ní pin bó ṣe wù ú kò wá tó mọ̀ sí pé kò fún ọ lónìí bí kò wá lè fún ọ lọ́la ó lè fún ọ lọ́la tó lè fún ọ lọ́la so eléyìí ni mo fẹ́ kó kọ́ clear sí wa nípa àlàyé ọmọ so tí wọn bá ti wá rí báyẹn anabi sallallahu alaihi wasallam wá ní a ní ojúṣe lórí ọmọ kullukum ra'i wa kullukum mas'ulun an ra'iyatihi anabi ní gbogbo yín tẹ̀jẹ́ adánájẹ́ ìmọ̀ ọlọ́wọ́ bó bí yín o ẹ̀ńtà bìlírì ní nípa bẹ́ẹ̀ ṣe dàrán yín jẹ́ anabi wá sọ pé ọmọ tẹ́ẹ̀rí yẹn bàbá tẹ́ẹ̀rí yẹn ra'i an awladihi òun ni ó máa darí àwọn ọmọ rẹ̀ wà ó ẹ̀mẹ́ fóònù alẹ̀ ọlọ́wọ́ sì dí tí báwo ló ṣe ṣe tó fún ọ ní ẹ̀tọ́ wọn tó sì nǹkan tó yẹ kó ṣe nípa wọn tọ́ tí a bá ń ṣàlàyé nípa ẹ̀tọ́ ọmọ ẹ̀tọ́ ọmọ bẹ̀rẹ̀ láti ìgbà tí èèyàn bá ti ń palẹ̀ mọ́pọ́ fẹ́ lọ́kọ ẹ̀rẹ̀ ìwọ ọkùnrin ìwọ obìnrin tó fẹ́ lọ́kọ àti gbà yẹn ní kó ti máa palẹ̀ mọ́ ẹ̀tọ́ tọmọ yẹn fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ wo orí ẹni tó wà compatible pẹ̀lú rẹ̀ ẹni tó ẹjọ́ bára yín mu tó má wá ẹni tó ṣe pé fìtínà lẹ́fi gbé ilé ayé yín ẹlòmíràn ó clear sí àmọ́ mi pé ìpọ́njú ń ṣe é yóò tún mọ̀ pé ní yémi àti ọ̀wà compatible bóyá ọkùnrin àbóbìnrin ni wà òpè rà ah, ẹ̀yìn máa bá a lọ náà ni má bá a lọ o because kì í ṣe ibi tí ọ̀rọ̀ yín pin sí nìyẹn o ẹ tó ń lọ síwájú ni o ìyàwó fífẹ́ life contract ni o n tó pé láéláé tó lè òun lè kú níbẹ̀ mọ́ wà tí tó bá ṣe pé ẹ padà tó break kíni ẹ̀ so kíni ẹ mọ̀ break àbí tó yẹ pé kílẹ̀ mọ́ lọ lè palẹ̀mọ́ fún ìṣẹ̀mí ayé tó le kalẹ̀ àbí ọjọ́ ìṣẹ̀mí ayé tó burú kalẹ̀ ìgbà tí iná lànàbì sallallahu alaihi wasallam lànàbì fi ń gáìdì wa nù àdéhùn àdéhùn rírẹ́ radiyallahu anhu anábì ní túnká olùmọ́rọ̀ alẹ́ àrùbá anábì ní ṣòro àwọn èèyàn wọn máa ń lọ́kàn wọn máa ń fẹ́ àwọn torí nǹkan mẹ́rin pọ́pọ́sì mẹ́rin làwọn máa fi ń ṣe anábì ní lè jàmẹ́lì ha àwọn èèyàn máa ń fẹ́ àwọn máa ń lọ́kàn torí pọ́ lẹ́wà wàmẹ́lì ha torí pọ́ lówó wà hasabi ha ó nítorí pé fámìlì rẹ̀ dá wà táwọn èèyàn máa ń wò níbi mo fẹ́ lọ́kọ mo fẹ́ níyàwó anábì wa ni fa'alayka bi dhati ddin anábì ni wọ́n mùsùlùmí ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn òun ni kò fẹ́ ẹ̀sìn ni kò fún ní priority ẹ̀sìn ni kò fún ní priority so o lè rí ẹwà o lè rí owó o lè rí ìran tó dára ọwá rí pé kò lẹ́sìn ah má lọ síbẹ̀ o má lọ síbẹ̀ o má kóra rẹ wọnú irú nǹkan yẹn so ẹ̀sìn ní kí n ọkọ̀ fún kódà tí yẹn bá rí ẹ̀sìn mm, ìyẹn lè mọ ìyẹn mọ mẹ́nẹ̀jì àwọn nǹkan mi mm, nke ọlẹ́sìn àmọ́ àkùsù ah, ah, wa ní owó <laughs> kéé pé yẹn ló lọ́nà mi kọ́ ẹlòmí kọ́ọ̀sì ẹlòmí máa ń dìtà mi kọ́ọ̀sì ẹlòmí kọ́ọ̀sì olóṣè eléyìí oṣù eléyìí máa eléyìí ọjọ́ iwájú rẹ̀ máa <laughs> bright so tó bá wá rí pé ẹ̀kọ́ ah, sí yìí <laughs> so àmọ́ orí ẹ̀sìn níbẹ̀ wàláì pẹ̀fà ẹ̀sìn abótí ẹ̀wọ́ pé ah, ẹ̀wà yìí ah, káì èèyàn pupa ni mo ń fẹ́ dúdú sí wa nì àmú orí ẹ̀sìn níbẹ̀ pèvà ẹ̀sìn wọn pèvà dúdú wọn náà papọ̀ gbàgbé pupa ni pèvà pupa wọn àyàn ah, gíga ní sì máa ń fẹ́ o ẹ̀sìn wa lọ́wọ́ wà lára rẹ̀ yìí àmì yóò sì wá ga torí ẹni tí mo pèvà ẹ̀sìn torí pé kí n gbogbo àwọn nǹkan tó ń wí yìí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yòókù ẹ̀wà lè padà bàjẹ́ owó lè padà tán mọ̀lẹ́bí tó dáa lè padà di mọ̀lẹ́bí burúkú sọ̀rọ̀ ànábì fi wá sọ wọn pé tí ì bàjẹ́ tí kò kí ń bàjẹ́ òun náà ní ẹ̀sìn so ó mì pé ẹni tó bá fẹ́ àkọ́kọ́ ẹ̀tọ́ tí ẹ máa ń fún ọmọ tí ẹ bá bí ni ó ti máa palẹ̀ mọ́ kalẹ̀ ẹ̀tọ́ yẹn láti rí màmá rẹ̀ ni fẹ́ ọmọ tó fẹ́ ìyàwó tó ní ẹ̀sìn náà ni ànábì sallallahu alaihi wasallam àánú hadith kí Sha'bi òun lọ́gbà hadith wa oní rahimallahu olánàbí sallallahu alaihi wasallam sọ pé rahimallahu walidan àánà waladahu ala birrihi ànábì ni á ah, ọlọ́wọ́n mọ́ ṣàánú òbí kan o òbí tó ṣe pé òun gẹ́gẹ́ ló ti ran ọmọ rẹ̀ lọ́wọ́ bọ́mọ yẹn ó ṣe ṣe dáadáa sí ó ti plan fọmọ yẹn kalẹ̀ fọmọ yìí mo fẹ́ kọjọ́ ọmọ rẹ̀ fún mi ni ọmọ rẹ̀ mo fẹ́ kọjọ́ fún mi ó ti wá plan kalẹ̀ plan kalẹ̀ ni pé láti di ìyàwó sí ọfẹ́ fẹ́ sọ èyí òun nìyẹn àbí látọ̀ ọkọ tó fẹ́ ní nǹkan ti òkú bò lèmi góòsù ṣe dáadáa sí ọmọ mi kalẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹ ti wá fẹ́yàwó tán ọlọ́run ṣe oyún fún yín ẹ bí ọmọ kalẹ̀ dáadáa ti bẹ̀rẹ̀ kọ́lá láti inú oyún dáadáa láti inú oyún èyí ó ti bẹ̀rẹ̀ dáadáa fún ọmọ yẹn ẹ ti mọ fún láwọn ẹ̀tọ́ kan ẹ̀tọ́ yẹn ni pé lọ sí antinata lọ síbi tí wọ́n ti bọ́ tọ́jú oyún yẹn dáadáa wọ́n mọ nǹkan tó ń ṣe é tó àìsàn mi máa ń ṣe ọmọ tó pé yóò délé ayé bọ́t àwọn èèyàn ti lajú nípa ọ̀rọ̀ ìmọ̀ òde òní yìí débi kí wọ́n á ti mọ̀ láti inú oyún náà ti pé ọmọ yẹn ń kanlẹ̀ báyìí wọ́n ti mọ̀ nǹkan kọ́ ọmọ mi ga tí oyún gan yóò fi máa fún ní treatment yẹn ní nǹkan tó ṣe pé tó bá sì délé ayé tí wọ́n bá fún yóò di wàhálà fún un. so kí wọ́n ti wá kọ́kọ́ ọmọ lóyún ó ní ọmọ rẹ kò ní lọ síbi tó ti ń ó ní jẹ́ kíyàwó rẹ lọ sí tó ti mọ́ lọ lé wo nìkan ẹ̀mí ò ní lọ síbi ọwọ́ ìníjẹ́ kọ́sẹ̀ skáàni fún o ní kọ́ ṣe nìkan fún o ọ̀làjú nu o ó sì lè jákòbá fún ọ kó ló lè jákòbá fún ọ lọ́dọ̀ ọlọ́run o ló tó àìpé ń bá ti ń tó tẹ kọ́nsídà ní pé ìfẹ́ ah, kọ́mọ yìí kó expose obìnrin kọ́ lé ọkùnrin ọmọ wa treat rẹ̀ ní ọmọ àwọn obìnrin náà ti ń bẹ nísìn wọ́n sì scan fún nucleus so ibù bomi kan tó yẹ pé kò tó sóbìnrin wọ́n tó mọ táwọn fi ń kọ́và tó fi tó tó wọ́n ti ní bẹ́ẹ̀ kí ni bàrí àkà tí wọ́n gbé kalẹ̀ báyìí tó wọ́n tó wọ́n kó kọ́ ẹ́bírìtì náà ọkùnrin ò ní rí kò sí nǹkan kan wọ́n gbọ́ rẹ̀ gẹ́ tó lè jòkó tì so gbúrú eléyìí ẹ̀tọ́ ọmọ o wọ́n tó bá ṣe yẹn tó ṣe yẹn tí àwọn aláìwọ̀ṣìdàmbá fọmọ yẹn nìyẹn o ò fún ọmọ yẹn ní ẹ̀tọ́ rẹ̀ so gbogbo nǹkan tí wọ́n ní ẹ̀rà ní oògùn fún ìyá ọmọ rà á fún un láti inú oyún yẹn ẹnìkan ọlọ́run ní máa ń ṣe gbogbo ẹ̀ ọlọ́run lẹ́rọ ní máa ń ṣe gbogbo ẹ̀ tó ń tí wọ́n sọ pé nǹkan ń ṣe ọmọ bí kò kò nǹkan bí nǹkan ń ṣe ìyá nínú oyún oní pé ọlọ́run ní máa ń ṣe gbogbo ẹ̀ ọlọ́run ní ń ṣe náà ló fi ní kí wọ́n mọ̀ yẹn ẹ̀ ara pọ́lọ́ ní ń ṣe nù ló fi ní kí wọ́n mọ̀ pé nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ sí ẹni yìí o ṣe nǹkan báyìí ni ẹ̀ ṣe ara pọ́lọ́ ní ń ṣe nìyẹn náà lẹ́yìn ìgbà tó bá bí ọmọ kalẹ̀ tán so immediately tó bá ti bí ọmọ kalẹ̀ ìyẹn tó ti bẹ̀rẹ̀ dáadáa fún ọmọ yẹn bẹ̀rẹ̀ dáadáa fún ẹjẹ́ tó lọ síbi kíní kan nígbà tí yẹn bẹ́ ṣe dáadáa fún ọmọ nínú oyún kí má ti wá síbi tẹ́ bá bí ìwọ tó máa ń lọ lè mú hàn tú súnmọ́ tẹ̀bílẹ̀ àsára òwú níbo ló ti rí eléyìí nínú ẹ̀sìn ọlọ́run sápẹ́ ẹ̀rú bá ti wá ń bọ́ náà nípa ọlọ́run ká sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ká sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nù kó má le ní tó ṣe tí ìsìláàmù ńlá alẹ́ ń bẹ ń bẹ fún ọ síbí kàyà ni síbí ọ̀rọ̀ kọ́ láyà ni àwọn àdáwọn àsìkáàbù tí yẹn mọ́ ń kà tí nǹkan bá kàyà láyà ń bẹ́ ẹ̀ Allahumma la sahla illa ma ja'altahu sahla wa anta taj'alu al-hazna idha shi'ta sahla alábìrin gbogbo tí wọ́n ń kà yín ní àyà láyé tẹ́ bá ti kà wọn kẹ́tẹ́ bá ti ń kà àsìkáàrù yìí ọlọ́run ó sì ṣe àbáyọ fún yín ó nídìí hàntú wọn lọ́ mú hàntú káàkiri tó lọ lè wo wàhálà tó ti tó wà fọ wàhálà fọ ọmọ ọmọ ẹ wà jẹ kó kí n kò kó sọmọ ẹ láti inú oyún fẹlẹ ẹ lọ sọ síta lẹ́yìn náà ẹ máa bẹ ọlọ́run ọba ẹ máa ṣe àtìkárò tó tẹ bá jí lóru ẹ bẹ ọlọ́run kọlọ́run ṣe wíwáyé ọmọ yìí ṣe nírọ̀rùn mọ́jú kó nira kí ìyá náà mọ̀ tọrọ kí bàbá náà mọ̀ tọrọ so ọlọ́run yẹ àmọ́ òṣìbò mo tọrọ ìrẹ́ àdá gbogbo tó bá bẹ ọlọ́run ọlọ́run ọba ó gbàdúrà rẹ mo tọrọ gbogbo tó bá ń jẹ́ ìnira fún ọ ni ọlọ́run ṣe tán láti ṣe fún ọ láti já olóhùn rẹ̀ so tó wá ti pé àwọn wá ilé oníkíní kàkàkiri àwọn oníyàn tó máa fún oníyàn tó máa jẹ kó jẹ àbí àwọn àṣejẹ kí àṣejẹ rèé máa jẹ ní kankan ẹ tún lè dẹ́lẹ́bọ gan látara yẹ kí àṣejẹ ìyẹn ò takò àgbo báyìí pé àgbo tó ṣe pé ó jẹ halali ni lórí mi ò ti mọ ẹlòmí lè kó papọ̀ mọ́ báwọn wájú halali ni tó ìtakò torí ìsìlámù ò àmọ́ àṣejẹ ẹ̀yìn wọ́n jẹ oye torí pé olóyún torí kí ni ẹ̀yìn àbí rẹ̀ ní inú kòkó kòkó láti láti ìgbín sí torí kí ni tó eléyìí ẹjẹ́ ká jìnà o tó ìdí rẹ̀ gbọ́dọ̀ kanlẹ̀ kí ní kẹ̀kẹ́ tó gbóra tá à o a pé ẹ̀rì àgbomu wí nìsín yìí kò ta kò fi ọlọ́run o bá ti jẹ́ pé haram náà ti ṣe tí àrẹ̀ jákujàku lè lò ó kò sí tí ó burú níbẹ̀ so bákan náà àwọn ọ̀nà táwọn èèyàn ń sọ pé àwọn tó ń gbà láti máa prevent oyún ẹlòmíì ó nu yóò ṣó máa ara ẹlòmíì ń ta òkúta akọ wọ́n ta ní tí aṣọ òkúta akọ eléyìí wàláhì iṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ọba yẹn o iṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run yẹn pain kankan kò lè di aburú tí o bá ṣe yàn lọ́wọ́ pain ò sì lè fa oore fún yàn òkúta akọ kankan ò lè di ní tí ó bá ṣe èèyàn ní aburú so abiola wọn bá ọbẹ tí ọlá rẹ̀ ga kó mọ̀ jẹ́ kí aburú kó ṣe gbogbo àwọn tí wọ́n wà nínú oyún kójú kọ́ mọ bí ní rọrùn tọ́ ó ti wá bí ọmọ tán nìsín ẹ̀tọ́ wo ló fún ọmọ yẹn ẹ̀tọ́ tó yẹn fún ọmọ tí yẹn bí òun náà ni pé tọ́mọ yẹn bá ti ń kanlẹ̀ gbàrà àti abímọ ọwọ́ ẹ bá rí ká o àwọn tàà ẹ̀ wizard àwọn gbólóhùn tí yẹn máa fi ń wá ọmọ ní ìṣọ́ النبي صلى الله عليه وسلم أعلم قضاء الشيء عليكم دعا دعفوا النبي صلى الله عليه وسلم فالنبي الشيء عليهم ينيان فهنكو قج صلى الله عليه وآله وسلم ẹnití o bá fẹ́ràn ànábi ẹni yẹn ah ọmọ ìṣẹ̀lẹ̀ rẹ̀ ló fò ó kí ló fẹ́ kí ló fẹ́ ló fẹ́ wá nínú ẹ̀sìn tí ànábi mú wá fún wa tó ò ní rí mbẹ́. ànábi sallallahu alaihi wasallam àwọn Hasan àti Hussein àwọn ọmọ ọmọ rẹ̀ gbà tó wà ní kékeré ànábi wa kọjú sí wọn báyìí النبي نعيذكما بكلمة الله إتامات من كل شيطان وهامة ومن كل عين لامة النبي وكاكني إليه متى النبي واباتي وكاكني واباتي توف توف توف bí pé èèyàn tutọ́ díẹ̀díẹ̀ yóò wá tutọ́ àwọn ọmọ yẹn la irú nǹkan yẹn náà lè yóò ṣe fún ọmọ yẹn láti kékeré tó bá ti bí kalẹ̀ báyìí kákìnìyàn ti ọmọ yẹn la kò tutọ́ yẹn sí lọ lẹ́ẹ̀mẹ́ta kakùrù sí yìí كسورة الفاتحة كآمنا كل يا أيها الكافرون كل أعوذ برب الفلك كل أعوذ برب الناس أركم تقول تعويذات وأنقلون تعمل في وايشو níbi èṣù kí ọwọ́ èṣù èèyàn àti èṣù àlejànú kọmọ tẹ ọmọ gbogbo àwọn nǹkan yẹn náà nìkan tí ẹ̀tọ́ ta gbọdọ̀ kọ́kọ́ fún ọmọ yẹn ọmọ mi àti kékeré ni ṣètọ́nù ti kó sí la wọ́n ń bi kalẹ̀ báyìí ṣètọ́nù ti rọ́lù tí ọmọ yẹn wọ́n wá dàgbà nídàgbà ìdàgbà fìtínà tí ẹ̀nà mo mọ̀ pé ah, ah, ọmọ ikí ọ̀gbọ̀dọ̀ mọ́ ṣe irú báyìí pé ah, irú ọmọ ikí wúrú wà báyìí ọmọ ikí máa ń ṣe báyìí tó ọmọ ikí máa ń farabalẹ̀ ni tó ọmọ ìgbà tó ṣe pé ó pátì pẹ̀lú èṣù ni sanabi sallallahu alaihi wasallam ń lójú kó yẹ wa ipe gbogbo ọmọ kéékèèké tán bá ti di báyìí ṣètọ́nà ọ̀fẹ́ fọwọ́ kàn ṣètọ́nà ọ̀fọwọ́ ọ̀nà tí wàá fi ka ọwọ́ ó ní àfi Maryam nìkan ìyá àìsà nínú ṣètọ́nù fọ́ọ̀kàn so pé torí náà ni pé ẹ tètè wá ọ̀nà tẹ́fi ká owó ṣètọ́nù kù lára ọmọ yẹn ara rẹ̀ náà ni tàìrìzá ta ní kí a máa ṣe yìí kí sì nǹkan tó lè a'udhu bi kalimati llahi tammati min kulli من كل شيطان وهامة ومن كل عين لامة تقوم برني أعيذك لوي تقوي بيجيني واني أعيذكما لكوي يعني مجيجي أرسم تاي أقوى ميجي قاقوناني تلوم مواي شو ألوم بامي شو عما يي بامي بامي جايدي وان بامي بروتكتي وان بامي بروتكت عما يي من كل شيطان gbogbo tí ń jẹ́ ìṣù ìṣù bá mi bá mi pòtẹ́tọ̀ ọmọ yìí ìtumọ̀ rẹ̀ nú ọmọ ìkúlẹ̀ àyínilẹ̀ àtàwọn olójú ubú bámi ká ojú wọn méjì kójú wọn kanra burú ṣe fún ọmọ yìí tí ẹ wò láti kékeré ẹ wò àwọn ìlànà Ànábì sallallahu alaihi wasallam so kí ọlọ́run kọ́ mọ́ṣá ṣe wá ní ẹni tí ìlànà náà tí ó yé àláfíà ti pọ̀ ń bẹ̀ jù so ní ìlànà Ànábì sallallahu alaihi wasallam so kọ́ ọlọ́run kọ́ mọ́ṣá àtàwọn fún wa fẹ́jú kí n gbé wíwá àwọn díẹ̀ so fún àwọn tí a bá ní ìbéèrè lórí nǹkan tí mo sọ àbí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ míì tí ó wọ́n lọ ọ̀nà. Aleykum salaam wa rahmatullah. Aleykum salaam wa rahmatullah. Mo àti láti lórí rẹ̀. Náà mẹ́ka bọ̀. Ẹ fún Alhamdulillah. Ọlọ́run ní bàjẹ́. Àmín. Alẹ́ ẹ̀kọ́ kọ́ bẹ̀ púpọ̀. Ẹ ṣeun nam àwọn nǹkan tó ń jẹ́ àwọn ojúṣe tí a máa ń fún ọmọ tí a bá bí so náà ni à ń sọ̀rọ̀ lọ́wọ́ lórí rẹ̀ nípa pé ọmọ tí a bá bí ká máa sílẹ̀ fún ṣaitan tí ṣaitan wa máa gbé ọmọ yẹn lọ mọ́ wa lọ́wọ́ táàtì lọ́mọ ń bẹ pẹ̀lú wa so n tá máa ṣe náà ni à ń ṣàlàyé fún ara wa ní ẹ̀kọ́ kan náà. aleykum salaam wa rahmatulah. alima ṣe láti gbọ́ngò. náà mẹ́ka bọ̀. ẹ kú ètò ọlọ́run ẹ ṣeun. ọlọ́run ní bàjẹ́ rẹ̀. amina alẹ́kọ̀ọ́kọ́ bẹ̀ púpọ̀. ẹ ṣeun gan. báwo tí wàá máa pè é fún wa kó ti yẹ. Mm. ṣe gbọ́ ti ìjẹ ẹ̀ta náà àti ìjẹ ah, ah, ìrìn. tọ ẹ̀yin náà ẹtọ ẹ láwọn ẹ̀tọ́ tẹ̀yin náà máa ṣe o fáwọn òbí yín o àti sọ láti jẹ ẹ̀ta sọ Ọlọ́run ó ṣàlùwà ẹ ṣeun gan. Aleykum salaam. Ẹkú ètò sà. Náà mẹ́ka bọ̀. Wọ́n Ọlọ́run ní dùn yín Ayọ̀. Àdúgbò pọ̀ lórí tọ́kù tẹ́ ṣàlàyé fún wa. Ọlọ́run bá yín wọ́n fún gbogbo wa sí. Ní gbogbo wa lágbára ọlọ́run àtàwọn òbí wa ní àtàwa náà ní ọlọ́run jẹ́ ká wọn jìnnà. Náà mi náà síwájú kí a tó parí ètò adọ́lọ́run fún ẹrú ọlọ́run tí ó ṣe tó sanwó fún ètò yìí tó láti ní gbogbo Ramadan náà ní ọ̀sán lápapọ̀ kọ́lọ́nkọ́ bá wa ṣe àlékún dáadáa rẹ̀ kọ́lọ́nkọ́ méje kó rí àbúrú kọ́lọ́nkọ́ wọn láìjọ kan ṣoṣo rẹ̀ àtòun náà àti gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní àpapọ̀ tó bákan náà ní ká tún àwọn alétí tó bá di ní ọ̀la ẹnu ọjọ́ Saturday àti sunday ni táìmù ètò yìí máa ń yàtọ̀ láti aago mẹ́rin àbọ̀sá aago márùn náà ní ọjọ́ sátidé àti sunday gbogbo yòókù láti aago márùn sí aago márùn àbọ̀ ni tó fún àwọn tí a bá fẹ́ nípa bá wa ní orí ètò yìí àwọn tí a bá fẹ́ pè sí ẹ̀yìn ètò bóyá a ní ìbéèrè kan sí ìbéèrè kejì tí wọ́n lè pè sí zero eight one zero three three five one five four nine zero eight one zero. 035151549 so abdulfatah Sarumi òun ni ó ń dágbére fún wa ní ọ̀la ìdílé kátó pàdé lórí ètò àdínú yusrun wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. هو الرحمن الرحيم ملك القدوس السلام المؤمن عزيز الجفاف